hello ma ẹ kalẹ́ ma mo ń bá yín sọ̀rọ̀ láti Ghana ma ọmọ Nàìjíríà ni mí ma so ó ṣẹlẹ̀ pé mo ti ṣe ìgbéyàwó like ó ti lọ eight years nsìn láti two thousand and seventeen ni mo ti ṣègbéyàwó ẹni tí mo dẹ̀ fẹ́ ọmọ Ghana ni bọ̀ kò gbé Ghana Canada ló wà kò dẹ̀ sọ fún mi wípé òun máa fi mí òun máa fẹ́ mi òun máa fi mí lẹ́sẹ̀ Ghana tó àjọsọ ni wípé tóun bá fẹ́ tóun bá fẹ́ mi àjọ ń lọ ni in mo lóyún kó tó jẹ́ pa ṣe wedding oyún yẹn wálẹ̀ ni tó jẹ́ pé ó gba scan oyún yẹn pé òun máa fi ṣe òun máa fi ṣe processing eh, eh, travelling mi gbòǹgbà tóyún yẹn wálẹ̀ adẹ̀ tí ń ṣe adẹ̀ tí ń palẹ̀ wedding mọ́ so la fi wá ṣe wedding yẹn ní twenty seventeen so àtìgbà tá a ti ṣe wedding tán ó ṣá lọ ó ní àwọn lọ òun fẹ́ lọ fi wedding certificate àti gbogbo ẹ̀ kóun lọ fi arrange bí máa ṣe wá bí máa ṣe wá bá òun níbẹ̀ yẹn mà lédè kòkòrò láti gbà yẹn ni mo ti wà ń Ghana o the worst wá ni pé látìgbà tó ti fi mí lẹ̀ síbí báyìí kò dá mi lókòwò tí bá ní àmọ́ òkè fún mi lówó mo fẹ́ jẹ́ ń ṣí òkè jẹ́ kí n ṣí shop pending the time tí process tó ló ń ṣe tó fi máa bọ́ sí i irọ́ ni o ó ṣáà ẹ mọ̀ mo ṣe wá rí wípé ẹ̀ bí ẹ̀ tàn bóyá ó ń lo nǹkan gan fún mi ni wàhálà kò yé mi tó bá ti sọ̀rọ̀ fún mi báyìí nǹkan tó bá ti sọ fún mi náà ni mo gbọ́ mo dẹ̀ bímọ mo lọ́mọbìnrin ọmọ mi ti pé ọmọ mi ń lọ six years ó ṣe five years next year April ló máa pé ọdún mẹ́fà mà àti fún èmi àti fún mi ní owó fún oúnjẹ èmi àtọmọ gan mo ní láti bá jà tí tá máa fúnra wa ní ohun lórí fún kó tó di pé a ṣe owó oúnjẹ sí mi owó tó dẹ̀ ń fún mi bí kò máa sẹ́ndì two thousand Ghana cedi eh, two five two thousand five hundred Ghana cedi three thousand Ghana cedi owó owó tó yẹ pé kò bíi tó exchange rate tá a bá exchange ẹ̀ kò ju bíi one fifty dollar hundred dollar one fifty dollar ló ń fún èmi àtọmọ lówó oúnjẹ ní oṣù Ghana dẹ̀ wọ́n Ghana wá expensive mà débi pé mo ṣáà gbìyànjú nínú savings mi tí mo ní mo fi bẹ̀rẹ̀ sí ní ta mò ń raṣọ láti nàìjíríà mò ń tún ta bí báyìí mo ṣáà ń ṣe mò ń gbé káàkiri owó ọjà yẹn owó tí mo tún business yìí tí mo tún rọra ń ṣe inú ẹ̀ tó bá sẹ́ẹ̀dì owó tó yìn ò bá tó màá tún mówó nínú owó ọjà lèmi àtọmọ kò mọ bọ́mọ ṣe ń wọṣọ tiẹ̀ ní kókàn ti tó owó oúnjẹ tó bá ti sẹ́ndì owó oúnjẹ mi ò ti kò kò ń wálé bó ṣe bí mo ṣe wà iná ni mo ṣe wà ọdún méjì ọdún mẹ́ta kò ní wá bí mo ṣe wà iná ni mo wà tó bá tó bá jàjà wálé ní ẹ̀ẹ̀kan ní àárín ọdún méjì yẹn mà kò ní dúró tì mí nulé yóò lòun lọ àwọn ní meeting family house wọn ìyà ìyà ìyà ìyà tí ìyà tó ń fi mí jẹ ìyà yẹn ti pọ̀ jù mà in fact mental health mi as in mo ti mo ti mo ti fẹ́ máa ní kíní díẹ̀díẹ̀ mi ní parọ́ fún yín every time ma, mo ti de, mo ti wà depressed every time mo kàn lè jókòó máa kàn máa sunkún náà ni ibi tí mo dẹ̀ wá tún lélẹ́yìí mi ò nọ̀rẹ́ mi ò ná rẹ̀ àwọn fámìlì rẹ̀ tún leléyìí wọn wà friendly wọ́n kàn wà náà ni bóyá nù òdòpó fẹ́ nàìjíríà ni òun mi kò tiẹ̀ yé mi kò yé mi mo kàn dá wà èmi àtọmọ mi èmi àtọmọ mi lájọ wà mà mo nídìí ẹ̀pù yín mà ọ́n ẹ̀jọ̀ mà graduate ni mi ìfá àgbà tí mo kó tó di pé mo ṣe wedding ìgbà tí mo wà ní nàìjíríà ẹ̀ Sókótó ni mo ti serve two thousand and thirteen batch b ni mí ní tí mo sá Sokoto wọ́n mo gba state award torí èmi ni miss NYSC wọn nígbà yẹn mo gba state award mo dẹ̀ tún win ní federal award Ti eh, president Goodluck Jonathan fún wa ń gbà yẹn bọ̀ wọ́n deny mi ní eh, eh, federal award yẹn mo orúkọ mi wà nù NEJA so mo ń fight case yẹn lọ́wọ́ ní eh, ní eh, Abuja pẹ̀lú àwọn NYSC through through the help of uh, uh, man yìí human rights uh, ordinary ahmed tó ní human rights ní abuja ń gbà yẹn ó ní ó ṣáà insist yẹn tó bá fún mi níṣẹ́ yẹn tí mo bá win ní kéèsì yẹn mo dẹ̀ ẹ ẹ assurance wà pé mo máa win ní kéèsì yẹn torí orúkọ mi wà nù lẹ́jà nínú àwọn àwọ̀dì three hundred and something àwọ̀dì kí ló dé tí wọ́n pè mí taná fún ní taná fún ní ẹ̀ federal award mi to the extent pé NYSC wọ́n gba eh, kíní fún mi hotel fún mi ní Abuja for a week tó fi ń ṣe investigation tí mo fi ń lọ sí NYSC headquarter tí mo fi ń bọ̀ ìgbà tí máa kúrò wọ́n tún fún mi hundred thousand gbà yẹn owó mọ́tò pé àwọn máa gẹ́bà sí mi ó ṣàtàn mí ṣe bóun máa fẹ́ mi ṣe bóun mú mi lọ Canada kí ló dé tí mò ń pọ̀ ṣù ó fẹ́ mi tán ó mú mi síbí báyìí ó ń fìyà jẹ mí ó pa èmi àtọmọ mi tì ìjọ máa mo nídìí ìrànlọ́wọ́ yín ni màá mo nídìí ìrànlọ́wọ́ yín èèyàn gidi tó máa tọ́jú èmi àtọmọ mi mi ń ṣe ẹni tí mi ò in fact mo ti gbìyànjú láti wáṣẹ́ níbí báyìí mi ò ríṣẹ́ mo gbìyànjú láti wáṣẹ́ tẹ bá need anything any information màá provide ẹ fún yín mo ẹjọ́ máa ẹ help me ma. ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. ẹ gbọ́ sítórì obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi Ghana lọkọ ẹ lọ wà á kalẹ̀ sí pẹ̀lú ọmọ lọ́wọ́ olóbùkún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn míì tẹ́ ìmọ̀ràn sọ ẹ̀ ní ohun ọkọ̀ sọ irú obìnrin yìí ń sìn téèyàn ò bá tètè mójútó kó occupy ẹ̀ pẹ̀lú àwọn pẹ̀lẹ́ni tó máa jẹ́ companion fún ó máa wọ wèrè ó máa ya wò lórí ẹ̀ ó máa ó máa ní mental problem kò sírí owó tẹ́ ẹ lè fún obìnrin yìí kó fi bẹ̀rẹ̀ òwò àyè wípé that the fact pé ọkọ ẹni tó lóun fẹ́ lọ wá sílẹ̀ bẹ́ẹ̀ ọdún méjì ọdún mẹ́ta ó lè má yọjú sí lásán kò ní jẹ́ kó balance ó ní mo ṣe ń call fún ẹ̀yin ọkùnrin tẹ́ bá wà ní Ghana àbẹ́yìn tẹ́ wà ní diaspora ẹ lè yọ obìnrin kúrò nínú ìyà ẹ lè fà á yọ kúrò bí ẹ lè save soul ẹ lè save soul ẹ lè soul ìgbésí ayé ẹ kó má run into depression because already kò sẹ́ni tó máa sọ fún mi pé obìnrin yìí ò tí ní depression kò dẹ̀ sẹ́ni tó máa sọ fún mi pé tí wọ́n bá mójútó obìnrin pé kò ní ní mental problem mo sọ fún yín as much as mo like ọkùnrin mo respect wọn gẹ́gẹ́ bí ọkùnrin ìṣe pé like ọkùnrin bí ìranù like ọkùnrin àsọkùnrin respect wọn àsọkùnrin recognize wọn wípé àwọn ni olórí lọ́ọ̀dẹ̀ ṣùgbọ́n mi ò ní fẹ́ jẹ́ kí ọkùnrin kan subject obìnrin kan sírú level yìí mi ì dẹ̀ ní fẹ́ kí ọkùnrin kan jẹ́ kí obìnrin kan feel wípé òun jẹ́ object sí mi ì ní fẹ́ kí ọkùnrin kan kí ọkùnrin kan feel wípé àbí káwọn èèyàn àbí society àbí religion kan kó jẹ́ ká feel wípé ìyà la dá obìnrin fún yes obìnrin láti respect ọkọ ẹ̀ obìnrin láti obìnrin láti bọ̀wọ̀ fún ọkọ obìnrin láti ṣe déédéé gẹ́gẹ́ bí obìnrin but eléyìí irú ìtó ṣẹlẹ̀ sóbìnrin yìí ẹni tó bá ní pé kó ní pé kó dúró síbẹ̀ kí ìyà máa jẹ olórí burúkú èèyàn ni ẹni tó bá ní ẹ because ó fẹ́ ríra as a virtuous woman kó má fa ìwé ara ẹ̀ kó má mọ bó ṣe máa mú ara ẹ̀ happy ìka èèyàn ló máa sọ bẹ́ẹ̀ ẹni tó bá ní kí irú obìnrin kó má fa ìwé ara ẹ̀ kó má make ara ẹ̀ happy ìka èèyàn ni at times wàá ìyá máa jẹ́ because you want people to see you as a virtuous woman wàá dẹ̀ máa mú kó mọ́ ìyà wà á dẹ̀ máa wà á máa ṣì ní ṣe wà á máa rí rádaràda nínú ìyà ìyà yẹn lè gba ẹ̀mí ẹ̀ ìjọ tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin bá ti mọ̀ wípé ẹ ẹ̀ live ayé yín for anybody ìjọ tẹ bá ti ríra yín wípé ẹ̀yin first before marriage ẹ̀yin first before kẹ́ tó dàgbà ìjọ tẹ bá ti mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe bí ọlọ́bọ́n ṣe dá yín ẹ̀yin náà láti fulfil destiny ìjọ yẹn lẹ máa mọ̀ pé either religion o uh, culture it has nothing to do with your mental state To o bá look after mental health ẹ dáadáa wo ẹgbẹ̀rún religion ló lè ní pé kí ọpọlọ ẹ má dàrú kò lè ní kí nǹkan má ṣe ẹ irú eléyìí tí obìnrin ẹ rí pé ó ti ń sunkún rojọ́ ẹ rí pé bó ṣe wà yìí inú ẹ ò dùn ọkàn ẹ ò balẹ̀ ó ti ń wo rẹ̀ bẹ́ni tó ṣílẹ̀ balance mentally kò lè balance onímọ̀ yẹn sọ fẹ́yìn obìnrin Don't live your life for anyone. Don't care about what people will say about you. Don't care about bóyá èèyàn kan ń kú àbí èèyàn kan ń sunkún as long as òwò oh, kọ́ ló fa ẹkún wọn ìwọ kọ́ ló ní kí wọ́n má gbélé ayé but tí pé gbogbo action tó bá fẹ́ take to make yourself happy èèyàn ò ba máa sunkún lẹ́gbẹ̀ẹ́ nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ okú àtòbò yìí ogun wo náà gbé tán àwọn tó gbógun ìmí gbéṣẹ́ kò rí ṣe ó gbélẹ̀ kí n ti wá lísìn sí gbogbo ogun tó ń gbé kí n ti tilẹ̀kùn ṣọ́ọ̀bù kí n má ṣiṣẹ́ mọ́ ibi tó lùwẹ̀ délé ní olúwẹ̀ lè má débẹ̀ people will always talk allow them to talk give them reason to talk give them things to talk to talk about ẹni tí wọn bá ti sọ̀rọ̀ ẹ̀ mọ́ ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn ayé yín ò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọkùnrin diaspora especially tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí obìnrin ẹ jẹ́ kí n gbọ́ ẹ̀yin ọkùnrin tẹ́ wà ní Ghana obìnrin need companion obìnrin need kó má lọ run into depression kó má lọ wọ wèrè obìnrin need èèyàn ẹ bá mi come to our rescue ẹni tó bá ní interest nínú ẹ kọ sí mi ẹ má jẹ́ òkúkú gífà ẹ má jẹ́ ọkọ di ìdàkúdà tí Ọlọ́run ò kọ mọ torí téèyàn bá ti ní tó bá ti ti ọ̀rọ̀ ọkùnrin ní mental problem ó ti dìdàkudà tọ́lọ́run ò kọ mọ ẹ má jẹ́ kó dìdàkudà you will not nobody máa sọ fún mi wípé irú obìnrin tó wà ní position yìí mo rescue ẹ̀ kó wá ní mo kò ní da fún ìyálà ya ẹni tó bá sọ pé ó ń kọ́ wọ níkọ̀kúkọ̀ fúnru obìnrin please any interested candidate any interested man please kọ sí mi ẹ káàárọ̀.